محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى الثالث عشرة عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا توضأ إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب رواه مسلم وعنه عن رسول الله صلى الله عليه وسلم قال الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم وعنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط àwọn àdéhùn yìí báyìí àwọn náà dá lórí kásìsẹ́ rí torí pé ojú ọ̀nà dáadáa ti ṣe ọ̀pọ̀ púpọ̀ àdéhùn alákọ̀ọ́kọ́ lónìí wọn náà tún bẹ nínú àwọn àdéhùn tí Abu Hurairah gbà wá wọn lọ́nà bẹ Muhammad sallallahu alaihi wa sallam wọn ni idha tawadda'a al-'abdu al-muslim kí ẹrú ọlọ́run tó jẹ́ mùsùlùmí àwọn ìlúmọ́kùnrin tàbí kọjá pé dáná fi sọ ni pé mọ́mìnì àwọn pé mùsùlùmí náà ní máa padà di mọ́mìnì a sì máa ń pé alìsílámù àti imán kìí sorúkọ tán lè fún ẹlòmíì kìí sọ̀rọ̀ yìí tán lè fún ẹlòmíì yàtọ̀ sọmọlẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí ló sì máa ń sálò àlá àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí kí ni ń jálò àlá lọ́dọ̀ wọn tí mùsùlùmí bá fi lè sálò àlá faghassala wajhahu tó wàá fomi bọ́ ojú rẹ̀ nínú àlò àlá yìí kharaja min wajhihi kullu khati'atin nadhara ilayha bi'aynayhi ma'a al-ma' gbogbo àwọn àìdá tó ti iná ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọgbọ́n dànù kúrò lójú rẹ̀ pẹ̀lú omi tó fi gbọ́jú Allahu akbar orí ńlá lélẹ̀ àlùwàlá ọlọ́run tó fi ń pèsè rẹ̀ fún wa àbí kó tiẹ̀ jẹ́ kí máa áńkiri kọ́pìrì mọ́ ẹ̀ka kan omi tí ọkàn gbẹ̀yìn ibẹ̀ ni gbogbo àwọn àṣìṣe rẹ̀ yan ìní ọgbà gbàdánù kó lójú rẹ̀ yẹni tí bá ti ń sàlùwà lọ kú oríire káti ẹ̀ pé ọ̀sẹ̀ lọ ọlọ́run máa ń sàlùwà láfi fọyàn mi eléyìí jẹ́ ti ojú bẹ̀rẹ̀ ìdá ọgọ́sẹ̀lẹ̀ yẹn léyìí nígbà tó bá wà fọwọ́ rẹ̀ méjèèjì. خرج من يديه كل خطيئة كان فتشطها يداه مع الماء gbogbo àṣìṣe tó ti fọwọ́ mú tó ti fọwọ́ kàn iná lẹ̀sẹ̀ rẹ̀ ó pọ̀n dànù kúrò lọ́wọ́ rẹ̀ pẹ̀lú omi tó fi fọwọ́ àbí pẹ̀lú ẹ̀ka kan omi tó lò gbẹ̀yìn láti etí ọ̀kan lẹ́gbẹ̀yìn lára ọwọ́ rẹ̀ eléyìí orí ńlá náà tó mú. kájọ́pé ká máa ṣàlùwàlá ó pàtàkì púpọ̀ káṣí ṣàlùwàlá wa lẹ́nu tó farabalẹ̀ gbé dáa ó ṣe kókó. فإذا غسل رجليه تبع فسوى مجيج ننوى الولاء خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب تبع فسوى مجيج gbogbo àwọn àìdá tó ti fẹsẹ̀ rẹ̀ rìn lọ́bẹ̀ ẹsẹ̀ wọn gbọ́n dànù kúrò lára rẹ̀ yọ gbọ́n dànù kúrò lẹ́sẹ̀ rẹ̀ pẹ̀lú omi tó fi fọ ẹsẹ̀ wọn àbí pẹ̀lú ẹ̀kan kan omi tí ọkàn lẹ́gbẹ̀yìn lára ẹsẹ̀ rẹ̀ tó fọ. bẹ́ẹ̀ ló ṣe pẹ̀lú àlùwàlá ọ̀padà dẹni tó ṣe pé ọjáde nígbẹ̀yìn àlùwàlá lẹ́ni tó ti mọ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ kọ́ lọ́wọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. alimami muslim ọlọgbàdì kì í jáde ìjáde kì í tọ́ka sí kọ̀pamọ́ ó hàn ọlá tí ń bẹ fún kásálù àná nínú àwọn tí ẹrú orí ńlá ìlàlù aláwà kò sẹ́ni jẹ́bẹ̀ iṣẹ́ tó ti kí tó bá ṣe ọlọ́run tara rẹ̀ máa fọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù fún ọ yóò máa gbọ́n àwọn àìdá àtàtúnṣe rẹ̀ nù kúrò lára rẹ̀ pẹ̀lú zayi tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé a gbọ́dọ̀ wá sagbára láti máa sàlọ̀ aláwa dáadáa torí yàtọ̀ sẹ́ni tí ń ṣe àlọ́ aláṣẹ ẹ̀ bátúbátú ẹni tó farabalẹ̀ ṣe tó sì ṣe dáadáa káríkárí pẹ̀lú omi tó da irú wọn ni dáadáa yìí ń bẹ fún lópin ìwà tó bá pé mùsùlùmí ló ń sàlọ̀ àlà èsì káfíìrì ní sí mùsùlùmí jẹ tá a bá ti mọ eléyìí àdàkù ká mójútó àlùwàlà o tẹ́lẹ̀ yìí wá túmọ̀ sí pé ńgbà tá a bá ti mọ ọ̀nà tí wọ́n fi lè bá wa gbọ́n àwọn àtúnṣe wa dàbí ká bẹ̀rẹ̀ sí ní máa dáràn bàjẹ́ di àwọn àlùwàlà wa sàlà kò rí bẹ́ẹ̀ o kò fún wa láti máa dáràn lẹ̀ di àwọn àlùwàlà wa nítorí pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ náà ní ìsìn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké mà ní kéé máa sa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá orúkọ àlọ́ alọ́ọ̀ ní gbọ́n ẹ̀ṣẹ̀ ńlá kò fún ọ ó jìyà rẹ̀ náà ní láyé ń bi tọ́wọ́ bá bọ̀ bí kéèyàn jalè ní ìsìn kọ́ alọ́ ti sàlọ̀ àlá ìbọ́wọ́ ló fi mú ẹ̀ṣẹ̀ olè tó ń jà ti gbọ̀n dànù kọ́ gbọ́n dànù sábà fi lè rọ́ ọkú ọkọ̀ dáńtó ojú padà wọ́n tún á gbé ọwọ́ rẹ̀ adúgbò fọlọ́ kò lè bá àmọ́ bá wọn. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé ó sáré obì lọ sí nǹkan mú lórí gbọ́ngbà wọ́n á nígbà tó ti fẹsẹ̀ tó ń fọwọ́ gbogbo ẹ ti kó mbẹ̀ kókó mbẹ̀ wọ́n rọ̀ mú bẹ́ẹ̀ lòfin ọlọ́wọ́n bá ti ṣe. tẹ́lẹ̀ bá wa àlọ́ àlá ọlọ́run máa ń tara rẹ̀ bá wa pa àwọn ìpín kéékèèké rẹ̀ ó sì tún lè pẹ̀sẹ̀ ńlá mi náà rẹ̀ gẹ́gẹ́ bí ìwòkuwò tá a ti wò àwọn àwòkuwò tá a wò àwọn àríkòrí tá a rí tá a fojú wò gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ayé kún fún ríkòrí báyìí tí mo ní wòwòkuwò bó bá ti ń gbójú sá náà mo gbójú lọ bá a eré tó ń sá fún lọ rí eléyìí tó tún padà lọ gbójú bá ń dójú ọ àfi kọ́ lọ́wọ́ bọ́ sànù wá. tá a wá mọ ntí àwọn aláìlórí lọ́wọ́ fẹ́ gbà nídìí àárín òwò káyé. òsìsí nǹkan tá a fẹ́ gbà náà ó yé kálukú zì náà náà ni. wọ́n fẹ́ kí bàjẹ́ pọ̀ kọ́mọkọ ẹnìkan tó bọ́ ń bẹ̀ kọ́ lọ́ọ́ là wá.

kò ní sí lábẹ́ pa kóńjànù ojú bá ti rí i tí o sì dẹ́kun wíwo rẹ̀ àbí ọmọ béèrè fún torí ẹ̀ ibi ká sọ ẹyin ju wa o níbi ìwòkúwò ká sọ etí wa níbi ìgbọ́kúgbọ̀ ìjọba wa ṣe é ṣe ọjà parí tó ń tipa ń sọ́ra ó ṣe é ṣe ká gbọ́ tuntun kó à ń sọ̀rọ̀ àtọ́ fún àwọn eléyìí ọlọ́run bá máa fi àlọ́ aláfi yanjú rẹ̀ dànù. torí ẹ ẹ jẹ́ ká mójútó àlọ́ aláwa dáadáa. ó wá sí ní láàánú jọjọ ó sì bá ní lọ́kàn jẹ́ púpọ̀ pé púpọ̀ nínú àwọn èèyàn láwùjọ wa wọn ò mọ̀ màlúwa láyé tè tẹlifíì bá bọ́ síbi tó ti sàlù alábẹ́ ọ àjàjà wọ́n bá sí omi tí ẹ̀rọ ń da omi ẹlòmíì lè fẹ́ fomi dúrọ́ọ̀mù kan sàlù àlá lónìí kan tí ó sílẹ̀ tí wọ́n máa dà ya ìlòkulò kọ́lá wọn tún kọ́ ọbẹ̀ pé ẹ sọ omi lò ẹ sọ omi lò ẹ máa sí omi ẹ máa lò díẹ̀díẹ̀ gbàánà lẹ́lòmíì ọ̀tẹ̀ náà máa pẹ́ ọ́ ẹ̀jẹ̀ rẹ ni tó fi ní a máa rọra lò nígbà tí o sì bẹ̀rù ọlọ́run. tẹ bá wá sí àgbéyẹ̀wò àlòalẹ́ ẹni tí ń tí omi ìsìnkúsì tí ń lò ń lòkulò yìí ẹ bá rí bẹ́ẹ̀. òtún bá ń tẹ àlòalá lásán náà ni àlòalá tí ò ní láárí tí ọmọ ẹsẹ náà ni àwòrò bí lẹ́ wá jẹ́ kómi inú àgé náà ni wọ́n pọ́n yókùn dẹ́dẹ́dẹ́ ni tí ọmọ ẹsẹ dànù láwọn àgé grade one kí èsì àwọn àgé rondórondó yọ pọn omi sí ni tí ó kún dẹ́dẹ́dẹ́ yọ mọ accident àwọn omi dẹ́nu ní òbí gbọ́jú ó tó ti gbogbo àlùwàlà yóò kún gbogbo ní kéńgbọ́ ọlọ́ọ̀nsẹ́ táwa ti à lómi báyìí kí làní máa lò ń lòkulò sí tọ́wá bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀. àdìsí tó tẹ̀lé lẹ́yìn Abu Hurairah yìí kan náà ló gbà wá ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní as-salawatul khams wal-jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima baynahunna idha ijtunibat al-kaba'ir rawahu Muslim. ọlọ́nàbí sallallahu alayhi wa sallam sọ pé sọ aláàtú wákàtí márààrún. bẹ́ẹ̀ bá ń mójútó mára àrùn lójoojúmọ́ láwọn àkókò wọn ọ̀pá kan jẹ́ ó ń mójútó ra àrùn láwọn àkókò wọn òfin rárí òfin falẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ tó o máa ń jẹ gbogbo pọ̀ ẹlòmíì ti délé ní ti délé ní a máa jẹ gbogbo àwọn wá sí yẹn pọ̀ àfi bí ìgbà tí yẹn jẹ ọ̀daràn gbàdá yẹn ti sọlá tó gbọ́rọ̀ ayna anta gbàdá ti sọlá tó làásù kunta gbàdá ti maghrib ayna kunta ọ̀ adásìkò ìṣá ìwà ń jẹ gbogbo ẹ̀ pọ̀ iṣẹ́kíṣẹ́ ló ń ṣe o iṣẹ́ rẹ̀ ò jẹ́ kó lè lọ sí lọ iṣẹ́ burúkú iṣẹ́ àdánù iṣẹ́ àdánù iṣẹ́ tó ti pẹ́ mi rè kún jù ọ lọ. wọ́n wà bàtàrà rẹ jẹ́ òní sílọ̀n asọ̀làwàtì kham àwọn sọ̀làwàtì agbọ́dọ̀ máa ṣe lákòókò wọn jẹ̀mọ́ òṣòro nu gbogbo níta máa ṣe lákòókò sọ̀láàtì bá ti tó tà ní pàtì á pàtì wọ́n ní sẹ́ lọ gbà yìí o kò sáyè fún ẹ láti máa lọ ṣe sọ̀láàtì níbi iṣẹ́ yìí má ti ṣe òfò má ti ṣe torí kò sí lákọọ́lẹ̀ nbìkan pé iṣẹ́ òfò tó ń ṣe náà ní ògbẹ́ wà láì sí lọ. as-salawatu al-khams tí ẹ̀ máa ń ṣe àwọn as-salawatu al-khams yìí báyìí márùn-ún tí ó pa pẹ́jẹ yàtọ̀ sẹ́ni tó ń sọ pé lágbájá ẹni rí ni àwọn mọ̀lẹ́ yẹn dáadáa ṣùgbọ́n salatu fajr nìkan ní máa ṣe èèyàn bó tún ti rí ẹni rí pọ̀ ẹni rí ni bí ìlú kan bẹ̀ torí ẹ̀ mo wá lẹni rí náà wá tí èsì lọ wọn á ní sọlá tó fàjìrì nìkan ní máa ṣe wọn tó lẹnìkan ní rí làwọn máa ṣe èkíní kejì wọn obìnrin wọn o wọn wá ní obìnrin yẹn ẹni rí làwọn máa ṣe àmọ́ tó máa lọ ṣọ́ọ̀ṣì ẹgbọrọ ẹni òfò tún ti rí àmọ́ ní yorùbá lẹbùsẹ mọ pé gbogbo àwọn èèyàn náà wọn máa pè lẹnu rí ìgbà wọn kú mọ òfin ọlọ akramakumullah as-salawatul khams agbọ́dọ̀ mójútó a ní òkè mi lẹ́yìn sẹ́mà àti lọ́jọ́ kúlẹ̀sì kò sí èfi ṣeré téèyàn bá mójútó wọn wal-jumu'atu ila al-jumu'a ìyẹn ní kí sọláàtì kan sí sọláàtì kan jumu'a kan sí jumu'a kan tó lọ sí mọ́sálásí láti lọ́ọ́ sí sọláàtì jumu'a sí jumu'a míì. ورمضان إلى رمضان صيام رمضان rọmọdán àtọdún ìdí rọmọdán ọdún tí ń bọ̀ mukaffiratun lima baynahun ọlọ́mọ fi ń ṣe ìpẹ̀sẹ̀ rẹ̀ fún yàn lórí àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹlẹ̀ láàrin wọn láàrin ìjọsìn oríṣi kan sí irú rẹ̀ míì láàrin sọláàtì kan sí sọláàtì míì láàrin sọláàtì ìjùmọ̀ kan sí sọláàtì ìjùmọ̀ míì láàrin rọmọdán ọdún ìdí rọmọdán ọdún tí ń bọ̀ mukaffiratun lima baynahun ọlọ́run máa ń fi àwọn ìjọsìn yìí ṣe sábàbí pípa àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń bẹ láàrin ìjọsìn méjèèjì rẹ fún yàn ìdàjú tó lè bẹ̀tẹ̀ kẹfẹ́ lópin ìbàdàn bá dínà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ajágbéró ẹ̀ṣẹ̀ oní àwọn parí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tọ́ba tí mo ti tó sọ̀rọ̀ wá tó kàn tó ṣe ń dínà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké o lè jálù o lè rélu o lè jálù o lè kọlù ọ ọlọ́run mọ̀ kan bá a tó ti pé wọn náà ń jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èso kúrọ èso múnáfìkì èso jàǹbá èso alámúlùmọ́là èso ìsẹni tó jẹ́ pé kì í máa ṣe zìnà èso ọ̀mùtí èso onítẹ́tẹ́ èso ọ̀daràn ọlọ́run máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn rẹ fún tọ́ ilé ìtumọ̀ sí pé àwa gbogbo wa la fẹ́ wà lùjánà ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ní ìsìsẹ́ rẹ̀ kì í ṣe gbogbo wa ní ìsìsẹ́ rẹ̀ àwọn ará yẹn wọ̀nyí tá à mójútó wọn ẹ bá mú sọlá wá sí lásán èèyàn mélòó ló tún sẹ́kù tí ń ṣe sọ láti má nìyí nínú àwọn afọrúkọjẹ́ mùsùlùmí ẹni tí ń ṣe sọ láti ò ìdá kan nínú ọgọ́rùn-ún ọ̀pọ̀lọpọ̀ èsì náà rárá ni. wọ́n wá kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bára wọn wọ́n rò pé àwọn kò sí Islam ẹ wá wá mùsùlùmí láwùjọ ẹ̀ nílé torí àwọn Ramadan àjẹndé mùsùlùmí ni àwọn ajúmọ̀ àjẹndé mùsùlùmí ó lè sọ pé lọ́sẹ̀ ló ń di òun ti sọ láti ọ̀daràn ojoojúmọ́ ló sì ń gbowó lọ́dọ̀ ojoojúmọ́ ló ń gbà lọ́jọ́ gbèsè kò sí lọ ọ̀daràn wọ́n fẹ́ sọ ìsìláàmù dẹ̀sìn sọ́ọ̀tì àwọn sọ́ọ̀tì gan ti yarí ó ti di délé sàrà. tọ́ jọ́mọ̀ àyìnlá jọ́mọ̀ àyìnlá yéésù ká ní sọ́ọ́ jọ́mọ̀ àlásán ní sí o wọ́n ṣe gbogbo sọ̀làwáàtì tó bá ti di jọ́ jọ́mọ̀ à kò tún tẹ̀ eléyìí pàtàkì jẹ̀mọ́ àdáwò ṣe wá láwùjọ wa lórí ìjọ jùmọ̀ ẹ̀rí ìyàwó ń wẹ́rẹ́ sí máa ń dojúmọ́ wọn ò tó nǹkan àdáwò ńlá lélẹ̀ ha níbi tó ti kọ́ àwọn èèyàn tó ti kọjú mẹ́sì Islam tó yẹ pé nítorí pípé èèyàn káàbìrì kan ọ̀nàgbà tó náà ní ashhadu an la ilaha illallah anna Muhammadan rasulullah àtòjíjẹ́ rẹ̀ làwùjọ Yorùbá mùsùlùmí mi kan sọ pé ohun àṣàdù ohun òsì àṣàdù aláìlá ìlọlá ọmọ àwọn ò tó nǹkan mẹ subhanallah síbẹ̀ ẹ̀ náà ló sì yẹ nígbà tó ti pọ̀pọ̀lọpọ̀ òní sí náà òní sí náà àwọn ológun ti kó wọn báyìí lọ àwọn babaláwo wọ́n ti sọ wọ́n di dàkúdà àwọn alásàkátà wọ́n ti sọ wọ́n di dàkúdà ẹ ṣe ń ṣe ń tẹ̀yàn máa mú kókó kó ìyẹn mójútẹ́sì lọ títí darí àdìgá ti lé ayé tẹ́wí bẹ́ẹ̀ ni táwọn olórí ibu ti sọ òun náà bá do lórí ibu òun náà bá máa yẹra fẹ́sìn gbogbo àti bá ń bá rìn táwọn ń sẹ́sìn yọba sọ wọ́n dọ̀tà bí àwọn ti ń rọ̀rọ̀ kúrọ̀ sí lórí nu àfẹ́kọ̀ bá wọn mọ́rin má bẹ́ẹ̀ ni ẹni tó bá kọ̀ láti gbálẹ̀ mọ́sálásí ọgbàlẹ̀ ilé ọtí gbàtọ́ bá ti bá àwọn ẹni rẹ̀ rìn àwọn ẹni òfò dúró dì àwọn ẹni òfò wọn ń retí rẹ torí ẹ kí sáwọn ọmọ yìí òtá ni wọn bá rìn náà rìn àwọn tá a lọ rẹ wọn tó ń bá ti ọ pàtàkì kẹrí pé àwọn ẹni Ọlọ́run làwọn ọmọ yìí ń bá ti nítorí pé ọ̀rẹ́ máa ń lapa lára ọ̀rẹ́ wọn á ti jẹ́ pé àwọn ẹni òfò lọ́mọ yìí bá ń bá rìn ẹ̀yà wọn lónìí kó tó dọ̀là wọn tó wá bá àwọn ọmọ gidi tí ń sin lọ́ọ̀ni ẹ̀jẹ̀ wọn jọ máa ṣe kírun tó ti àwọn bàbá bàbá màmá màmá láwùjọ wa kọ́mọ̀bà ti àwọn ọ̀dọ́ àtàwọn ọmọ wa kéékèèké. àwọn bàbá màmá màmá wọn yẹn wọ́n ti di gbígbẹ nídìí àìsín lọ. pọ̀lọpọ̀ nu wọn gan ọ̀dá mà wọ́n súfèé ń rúkú ni wọ́n mọ súfèé forí kalẹ̀ ni bí ẹyẹ bí ẹyẹ olóbèrè. mú àwọn òkú máa ń tẹ̀yẹ̀ máa ń ó lè ní dùbàánà ó dùbàánà ó dùbàánà ó ètò tó pàṣẹ díẹ̀ ló bá dùbàánà ó kí ẹ̀ lẹ́sọ̀ ọ́ forí kẹlẹ̀ àlọ́ ní dùbàánà ó nígbà lẹ́ka bá kọ́kọ́kọ́ bí ó ti kọ́ lọ́mọ. <laughs> Ah, odó ragadi odó ragadi àbògédé ọ̀fọ̀ ọ̀fọ̀ kún orí ẹlòmíì bí àfi bí èdè Yorùbá ẹ máa ti aka mẹlẹ ni wọn lérò ẹ wà èdè ló fi ń sọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ alọ nǹkan fọ ọgbádùn ọ̀daràn ẹ wà èdè ìwó lẹwọ èdè ìwó lọfọ ọlọfọ pẹṣà rídìí ẹlẹka kọjú mẹsìn wa wọn náà sáré táwọn èèyàn ń kú lẹ́gbẹ̀ẹ́ jọkà ni wọn náà lọ kọjú mẹsìn ẹ má ṣeré má tàn rẹ jẹ tó bá yẹ kó ibi táwọn èèyàn ti mójú tẹsìn ni subhanallah ilaahi wàláhì ọ̀pọ̀lọpọ̀ káfíìrì gan gba islam tura àwọn ọmọ ọgbẹ àwọn akíní wọn yìí wọn ò lè pọ̀ tó báyìí ní jíjà ń ṣe kó sì jẹ rọ àtòjíjẹ ni wọn ń ṣẹlẹ̀ láwùjọ tó wa wọn lè lọ gbé kíní kan bọ́ǹfù àbí kíní kankan láwọn sọ́ọ̀tì yẹn kíní kan bọ́ǹkì àbí bọ́ǹfù lẹ́yìn pé ẹ ó ti ń parọ́ fún wọn lẹ́kọ̀ọ́ lọ́ọ́lọ́ọ́ báyìí àbá gbogbo àwọn dàgínní dán ọ̀rọ̀ tí ò rí jẹ àwọn náà wá dà lọ dáná ọbẹ̀ ọ̀nà ọ̀hún ní tọ́tìláìtì ti ń sáná irọ́ lásán gbogbo ẹ̀sẹ̀jẹ̀ tó ń tún gbé wa lọ́jọ́ yìí ó gbé tọ́tìláìtì náà lọ wọ́n wá gbé wọ́n kí bátìrì tọ́tìláìtì ń bò rí bátìrì pé ń dá ike má kọjá mi kíní kan kìí ṣe kíní kan táà ah! lẹ́nu ẹ ìwọ mùsùlùmí tọ́ọ̀rẹ́ ni gbọ́ lẹ́nu kọ́ wá bìkan tó kù ọlẹ́ ọba ni lọ́kàn jẹ́ gángángángán kí ló dé tọ́lọ̀ wọn bá fún wa góòlù kí ọ̀wá jọ wá lójú sáyé kó kùtà la fẹ́ máa fi gba pààrọ̀ rẹ̀ nígbà tó ti jẹ́ pé ìsìláàmù láti pìlẹ̀ wọn ọ̀ma ti ń jẹ́ bẹ̀ wọ́n lọ àná wọn ọ̀ma ti ń jẹ́ bẹ̀ tó ráǹsẹ̀ fún ọ̀sàlàyé rẹ̀ fún wọn gan babaláwo làwọn náà àbẹ́yìn dálẹ̀ ni ẹ̀sìn ẹ̀sìn láwùjọ ni ẹ̀rí pọ́pọ́lọpọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ sàlàyé ẹ̀sìn Islam fáwọn yẹn babaláwo ló ná tí ó jẹ́ sọ pé èyí táwọn ń ṣe ọ̀dà ìsìláàmù kan gidi wa tó ń náà dá gidi ma kọ́ dá ma náà ìdí nu tó jẹ́ pẹ́lómi ó kú ńgbà tó bá bọ́ lọ́wọ́ bá pàdé ní ọmọ àwọn sọ pé wọ́n lọ́ òun ọmọ mọ̀ pé ìsìláàmù mi ń bẹ ju èyí táwọn ń ṣe yìí lọ tó bá kírò àwọn àlù yorùbá yìí lọ bá wà irọ́ lọ pa báyìí àwọn ẹni tí ń sàlàyé ẹ̀sìn òdodo pọ̀ gan ni irọ́ lọ pa onírọ́ tó lè pa mọ́ báyìí ẹ̀ ọlọ́run sì sàdédé gbé àwọn èèyàn wọn yẹn kalẹ̀ àyàfi nítorí káàkiri irú rẹ irú rẹ ó lè bá a máa tú kó tú epo ó lè bá a máa pé àkàrà rẹ ti tú epo kò sáyè irọ́ mọ́ ẹ̀hẹ́n ìwọ lọ gbọ́ tó pé wọ́n ń pè ọ́ wọ́n ń wí oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ìdánilẹ́kọ̀ọ́ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀nà ìgbẹ́bí gbogbo ẹ̀ náà ló fi pípa làmà ọ́ àsọfọ́lọ́ pé wọ́n lọ àmọ́ àmọ́ mọ̀ pé ìsìláàmù gidi kan wà ju eléyìí tá à ń ṣe ìlọ ọlọ́bẹ̀ ẹ̀yẹ ọ̀dọ̀ kò sẹ́ni tó fẹ́ rí irú rẹ̀ pa fún ma. ẹ wo mọ́sálásí ti dágbárí lọ́jọ́ júmọ̀ à ọlọ́run dákun bá wa tán àwùjọ wa ìsìn wàláhìí tó láwọn bá ní lọ́kàn níbo ni mùsùlùmí wà lọ níbo ni mùsùlùmí wà ẹ wá wo bí ṣọ́ọ̀ṣì ṣe máa kún dẹnu ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ìkún dẹnu àwọn etí ò sí ìkún dẹnu lónìí ẹ̀yẹ fún wọn lóṣù mẹ́ta wọ́n sì máa tó ogún tó ogún tẹpẹtẹpẹ wọ́n wọ̀ wọn wá lé àwọn náà tún lọ péjọ ọbẹ̀ wọ́n fẹ́ kó ṣe pé wọ́n rí èèyàn mẹ́bẹ̀ láàyè wọ́n rí ẹlẹ́dẹ̀ mẹ́bẹ̀ láàyè kọ́sà lọ́ máa wá àwọn èèyàn wa. máa mọ́tíláṣí ìta oró lẹ́rìí táwọn èèyàn ń lọ bì ó sì dáa bẹ́ẹ̀ ọmọ kúkú dáa bẹ́ẹ̀ o a sì fẹ́ wà àlùjánnà náà àtàbá fẹ́ wà àlùjánnà á gbárùkù tẹ̀sí wa o á mójútó ẹ̀sìn wa nípa apàmì mójútó. wà rọmọdán ìlà rọmọdán rọmọdán kan sí rọmọdán kan tí bọ́lá ń sọ́jọ́ ká ṣe sùyàmù rọmọdán láti ṣe láwùjọ wa yìí. ọ̀dájú rọmọdán tí òkú kan ọmọ pẹ́tù tí òkú kan ọmọ ṣèjàmbá tí òkú kan ọmọ sọ̀rọ̀ àlùfàṣà rọmọbánà tí èmi kan máa wò wò kú ọ̀pọ̀lọpọ̀ ká tún ṣèṣe kú sẹ́nu rọmọbánà ó ní oníṣẹ́ irú Ramadan gàtìgàtì tó ń sọ ni wọ́n gbà lérò Ramadan gidi tó dájú tó dúró gẹ́gẹ́ ní dáadáa tí Ramadan mi tó náà dúró dáadáa ọlọ́wọ́n máa ti torí rẹ̀ pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké rẹ̀ fún lópin ìgbà tó bá ti sá fún àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá irú ẹ̀jẹ̀ máa àwa náà mọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé tí wọ́n bá ti Ọlọ́run lánàá rẹ̀. gbogbo ẹ̀ṣẹ̀ tó ń sọ pé ọba ṣe ọlọ́wọ́n bó fi ọtí nù gbogbo ẹ̀ṣẹ̀ tó ń sọ bá dárú rẹ̀ ọlọ́wọ́n bó bínú sí yàn àmì ẹ̀ṣẹ̀ ńláńlá nù jàmá kọ́lọ̀ bínú wa wa fi wá sí so gbogbo àwọn báwọn gẹ́gẹ́ bí ńlá jù sí nínú ẹrú wa. gbogbo bó tilẹ̀ wù káwọn ẹ̀ṣẹ̀ wa àti wa kán pọ̀ tó bàbá lọ pàdé ọlọ́run táyì tẹ́bọ́ sí ọ̀rọ̀ ọwọ́ sẹpẹrẹ àmọ́tí ẹ̀ bá ń tẹ́bọ́ sọ́lọ̀ kò sọ́nà tó lè rí lọ o bí ìkọ́jà pé léèkú ni ọ olóró ni ọ lọ́yàdé ni ọ kíní kan sàn kó kíní ò lè rọ́nà lọ àwọn ẹlẹ́kọ̀ọ́ pọ́ńbélé nìyẹn bákan náà wọn náà tó ní kíní kan kúdúrú lé ẹ̀ tó wọn kò rí balẹ̀ fún dojúmọ́ ọ̀daràn wọ́n tún ṣe sì fi ọ̀sẹ̀ lè máa mú ọ̀daràn alákòóbá tí ì sálárù àbọ̀ olóògùn tó gbogbo rún àwọn ilé yẹn kò lè jẹ́ mùsùlùmí o kò lè jẹ́ mùsùlùmí àbí ò lẹ́sìn fẹ́ sọ̀rọ̀ ẹni tí ọmọ mọ́kọ wá fún tí wọ́n sọ fún ọmọ ó sì máa ń kí alukùránì fún ọ̀gá sókè kùránì tí wọ́n sọ fún ọmọ pé ìfọ́ gbà á ìfọ́ ọ̀pá ta ni wọ́n mùsùlùmí ó lọ́wọ́ ẹ̀sẹ̀ ìgbà mùsùlùmí tó wọ̀ débi kó wọn má bì balẹ̀ rè abẹ́ ẹ̀gbọ́n nǹkan mẹ́ ha sẹ́rí islam wọ̀ ni tó tó bá yẹ kó ọba máa ṣe bọ́ sọ́lọ̀ ní wọn náà ní òsàkẹ́tọ̀ máa dáwó fún wọn lóró lé yín ni tó àfikẹ́ máa bọ́ wọn náà bá wọn fowó bọ́ tọ́wọ́ bá fi lè lọ́ọ́ túbá lónìí tí kú bá fi mú ọ lọ́wọ́ á agbọ́dọ̀ kíyèsí gbogbo àárín yẹn jẹ̀mọ́ torí pé kú ń bẹ̀. gbogbo ń tàn sí ṣe kò sáṣe gbé à ń ṣe pamọ́. tọ́ àdéhùn tó tún tẹ̀lé lẹ́yìn Abu Hurairah wa yìí kan náà ló tún gbà wá. ولا نبي محمد صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا أي يا جاكي توكا سين كفوني تولو ما في قاوة سيري أو أتسيكي ويرفع به الدرجات بمن أجوز أقوفيا ah gbogbo wa la ń fẹ́ kọ́lọ́ wọn pàṣẹ wa rẹ gbogbo wa ló sì wù kọ́lọ́ wọn ṣàgbéga pọ̀ fún wa kọ́lù bẹ́ẹ̀ ya Rasulullah wọn níbẹ̀ ni ó wù wá fẹ́ mọ̀ nítorí wọn fi pẹ̀sẹ̀ rẹ pàṣẹ fi ó ní ká máa ṣe àlùwàlá kódà tó ń ti pé ní tó lè mú ní kórìíra àti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ká ṣe àlùwàlá wa kódà tó ń ti pé ní tó lè sọ ṣíṣe tó lè sọ ṣíṣe àlùwàlá náà dáadáa délé ń bẹ̀. bí kápó tutù mú kíkankíkan bí kápá rẹ̀ ṣe wá tábà sì fomi kanra yóò máa jó wa àmọ́ kò ní ṣe wá léṣe kò sí ní pé kí gbígbádùn wa kọ́ lọ́kọ́pẹ́. tó nígbà tí ọ̀rọ̀ ọ̀rùn fún wa láti sàlù aláǹdáadáa bóyá látàrí àárẹ̀ kan tàbí nǹkan kan ti ń yọ wá lẹ́nu ká tún wá sí àlù aláǹdáadáa òtútù mú kí kálukú ò ní fẹ́ dìde wọ́n lọ lẹ̀kì mórí bẹ́ẹ̀dì wọ́n wá dìde ọ̀sàlù alá masha Allah la quwwata illa billah ọlọ́mọ àfikí kí máa fi pa àtìsí rẹ̀ ó sì máa fi ń ṣe àgbéga pò fún yẹn. tọ́wọ́ bá lágbára láti lomi tútù máa ń rọ sára ọkọ ìkọ́ gbádìí ti kan o àdéhìí tó gbọ́ nǹkan sọ pé kọ́ ọ rọ́ mi tútù sórí o kò sọ pé kọ́ ọ lọ́ọ́ fọwọ́ ara rẹ pa ara rẹ o torí ìlú rẹ̀ ti ṣẹlẹ̀ sọ́kàn nínú àwọn sàhábà tí wọ́n wà lórí ìrìn àjò tí wọ́n wá tètè lórí sílẹ̀ wá má tó ń jí sáyé pẹ̀lú jánábà tí wọ́n á àwọn sàhábà tí wọ́n jọ wà ǹjẹ́ ẹ wá rí nǹkan kan tó fún mi láǹfààní pé mo lè ṣe tẹ̀yẹ́ mọ̀ dípò kí n wẹ ìwẹ̀ jánábà yìí pẹ̀lú bó tutù ṣe mú àti bí mo ti ṣe jẹ́ ẹni tó lọ́gbẹ́ lórí. àwọn sọ̀hábà yìí wọ́n ní rárá o ìwẹ̀ náà ni wọ́n náà wẹ̀ o ìwẹ̀ ni wọ́n náà wẹ̀ nígbà tí jánábà ti mọ̀ ẹ́ ọ̀wẹ̀ náà. bàbá ìwà arọ mi orí omi tútù lásìkò tútù burúkú lọ́ba ti bẹ́ẹ̀ lọ́ba kú. bàtà padà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam Ànábì ní qataluhu qatalahumullah. àwọn aláìmọ̀kan tọ́fẹ̀sì fún pé kọ́sá wọ ẹ̀mí tútù ń tú láàsì náà lọ pa ọlọ́run ọkọ̀ wọn ọlọ́run ọkọ̀ wọn. àmọ́ àti sọ pé gbogbo èpè dáná bí bá sẹ́fẹ́ nìkan Ànábì ní kọ́lọ́run yí padà kó di àdúà ó ní gbogbo ẹni tó ń bá ti ṣépè fún ọlọ́run sọ́dọ̀ àdúà. tọ́ọ̀dẹ́mà ìyẹn ni pé kò sáàyè fún ọ uh, sí àkàn láti sọ pé báwọn sàábà náà là nábì náà ń bú kò sáàyè fún ọmọ bẹ́ẹ̀ kó tó yanu lẹ́nu ẹ̀ tí ń rìn. kílẹ̀ ń bá yé wa akramakumullah ní ìgbà tí nǹkan tó lè kọ dínà kásàlù aládáadáa bá wà kásàlù aláwa dáadáa tẹ bá ti wá mọ̀ tó kò lè rọ kò lè rọgbọ́ fún yín láti lomi tútù bá lò àlá àkòtí tó lè ẹgbómi kaná àtòmí bá rọ alọ́wọ́rọ́ àbá bá gbóná lọ́nà tí a lè lò ẹ̀fọ́mi sàlùwàlà ó sì jẹ́ jánábà náà ní ẹ̀fọ́mi gbóná wẹ̀. ọ̀kan nínú dọ́là máa fi pa àṣìṣe rẹ tó sì máa ń fi ṣe àgbéga pò fún yàn onáà ní ká sàlùwàlà wa kọ́ dáa tó ń ti pé ní tó lè mú ni mẹ́sẹ̀ bẹ́ẹ̀ wà. sábàbí mi dọ́là máa tún fi pa àṣìṣe rẹ tó sì máa fi ṣe àgbéga pò fún yàn ọlọ́ni kẹsàrọ́tò kópọ̀ ilẹ̀ mẹsàgì ká máa rìn lọ́pọ̀lọpọ̀ lọ sí mọ́sálásí ká máa fẹsẹ̀ rìn lọ sí mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ eléyìí náà bẹ́ẹ̀ ni tọ́lọ̀ máa fi pàṣẹ ti rẹ tó fi máa ń ṣe àgbéga àpò fún yà pẹ̀lẹ́ ìtumọ̀ sí pé ìwọ tó jẹ́ pé àtàlọ́ àtàbọ̀ rẹ gbàtọ́ ń lọ mọ́sálásí àtìgbà tó ń kó ń bẹ̀ ẹsẹ̀ rẹ̀ iná ni ọlọ́run máa fi ṣe ìparẹ́ ẹ̀ṣẹ̀ fún yàn ó sì máa fi ṣe àgbéga pọ̀ fún yàn. yàtọ̀ sẹ́ni tó ṣe pé mọ́tò ní wọ̀ àbẹ́ni tí ń gbọ̀ kadà wíwá mọ́tíláṣí náà náà wá dáa o mọ́ kí ló dé tí wọ́n lè máa rìn wá wọ́n ló jìnnà gan ni àkí ló dé wọ́n ní wá mọ́ṣíìnì dídájẹ́ kó wọn gun mẹsìnì dídàjì ọ̀nà kó wọn páàkì ẹ̀ kó wọn fẹsẹ̀ sàyókù. wọ́n ní ah, ara àwọn ọ̀gbà gbogbo eléyìí kọ́búrú ẹ̀kú mẹsìnì wa iná ọgbà aládàá ti ń bó ti má ẹgbàá aládàá ti ń nà bó ti má. tọ́ mẹ́sàlásí wọn ní orin wa o gbèsè pé tọ́ ọmọ wa rìn lọ lé o tọ́ ọmọ rìn lọ àdánwò o wọ́n lọ́ máa rìn lọ babaláwo wọ́n rìn lọ sí kọ́ọ̀sì. wọ́n mùsùlùmí lọ́dà bẹ́ẹ̀ ò kúkú gbádùn kò tí ì rẹni gbé ọ lọ àrònú. a gbọ́dọ̀ kíyè sára kárìn lọ sí mọ́sálásí ni wọ́n ń sọ kìí ṣe kíkà máa rìn lọ sí ibi tí ọ̀dà. ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn mùsùlùmí lónìí jẹ́ pé a a rí wọn mọ́sálásí àmọ́ gbogbo ibi tí ọ̀dà ni wọ́n ti rí wọn. gbogbo ibi aburú ni wọ́n ti ń rìn wọ́n ẹlòmíín ti ṣẹ̀ṣẹ̀ darí ilé tẹ́tẹ́ ní kọlọ mọ́sálásí mùsùlùmí sí ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ darí kọlọ wo awo tuntun mi wò lọ́jáde àti pé bí wọ́n ń jójó rẹ̀ tí wọ́n sapá gẹ́ngẹ́ ni àbí wọ́n ti kú gbogbo ẹ̀ ló ti lọ kọ́ báyìí àmọ́ àrí mọ́sálásí tí wọ́n bá ń sọ mùsùlùmí àdúgbò ẹ wá gba ẹnìkan ti gbó wá pé kápẹ́ fún yín la ilaha illallah wọ́n gba àwọn tí èsè mùsùlùmí gan wọ́n fowó rábò rí àwọn ọkùnrin kan rà bìlà pẹ́kutu subhanallah torí ẹ mọ́sálásí wọn ní kẹrin wá òfin sílé babaláwo tẹ́ ẹ máa lọ ọjọ́júmọ́ o ezele babaláwo tẹ́ ẹ máa lọ tán ti dá yín mọ̀ tán ti fògùn dè yín mọ́lẹ̀ tẹ́lẹ̀ má lọ ọbẹ̀ ńjọ́ kan o mọ́sálásí ni wọ́n ní ẹ máa lọ. wọ́n ti lọ́rù sọ́lẹ́ àti bàdì sọ́lẹ́ nínú tọ́lọ̀ máa fi pàṣẹsẹ rẹ tó ti máa fi gbìyàn ga. òun náà ní kéèyàn máa dúró de sọ́láàtì míì lẹ́yìn ìgbà tẹ́yìn ti parí sọ́láàtì tán. kẹsì wàá mọ́sálásí àti parí magrib kẹ́ máa dúró de ìṣá. irú bí ẹ bá wá dání lẹ́kọ̀ọ́ bí nínú àníyàn rẹ̀ pé yàtọ̀ sí wípé mò ń dúró de ìdánilẹ́kọ̀ọ́ àbí mo fẹ́ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ mò ń tó ń dúró de sọ̀láàtìl ìṣà ọlọ́run máa fi pa àṣìṣe rẹ fún yàn yóò sì máa fi ṣe àgbéga kò fún yàn eléyìí ẹ̀mẹ́jì àjọ gbẹ̀yìn nínú àníyàn wa pé ńṣe la jókòó àrètí sọ̀láàtì ni ọlọ́run máa fi ṣe àgbéga kò fún wa. fadhalikum ar-ribaat eléyìí gan ni kóra aró lẹ́nu lóró kóra aró lẹ́nu bòde torúkọ àwọn tó bá kóra aró lẹ́nu bòde orílẹ̀-èdè Islam ipò ńlá ń bẹ fún wọn torọ àwọn náà ní dípà burú wọlé wá báwọn àwọn fi àlàáfíà tí wọn sílẹ̀ fún káwọn ará yóò lè wà lálàáfíà eléyìí ni ar orí ẹ̀jọ̀ náà wo làwọn náà tún ṣe láàfikún ìta àti ìṣe ń dáadáa tẹ́lẹ̀ ọ̀kà gbọ́gbọ́ láfi sí pàlàbà rẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ fáwọn náà kópa nínú dáadáa ṣíṣe ìbẹ́ẹ̀ rí ní ìsìnbẹ́ẹ̀ ṣe ń kópa nínú dáadáa ṣíṣe pé ẹ fẹ́ mọ̀ nípa tọ́lọ̀ ẹ fẹ́ mọ̀ nípa tànàbì sallallahu alaihi wasallam ẹ̀rí pákókò yẹn kan náà. làwọn ọmọ yin banga. àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ inna sa'yakum la shatta ìfẹ̀yìn dájúdájú yàtọ̀ síra o wọn à lè ẹni tó mọ àti ẹni tó mọ tí àti yin báńgà sọ̀rọ̀ fún gbogbo ẹ̀ kò fún gbogbo ẹ̀ àti sọ́mọ ta kò bùkátà palẹ̀mọ́ àti dọ́mọ arí ní bùkátà torí bá kó tún wá sí ràn wá واللي واجنا تبقى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت مع النبي الكواس أبو أسلمي أن تلعي فاضل ولي بامو مقواتي tó wá ní ìfọ̀ ọ̀fọ̀wọ́ jù ó yí kálukú akékàfìrì báwo wá ní tẹ̀lé tẹ̀lé tó na yẹ yàrá wò tó ń wo yàgbẹ́ abẹ́ni tó ṣe é gbé àgùránì ló tó ṣe yẹ̀ wò wọ́n sì ti sọ fún ìkíníkèjì wọn kékeré ọ̀dà ní wọ́n sọ ní ìdíkèjì tí wọ́n á kú lórí ẹ̀. àṣà wọn kékeré pẹ̀sẹ̀ nídìí kún kú sórí ẹ̀ gbàtà tí ń ṣe tí wọ́n pa gbàtà tí ti bá wọn tó tán fẹ̀rí hàn wọ́n tán pọ̀ ìgbà náà wọ́n ti di kékeré ẹ bá kú lórí bẹ́ẹ̀ wọ́n kú ní kékeré nìyàwó torí kọ́lọ̀ ẹlẹ́dà sọ tó kó lílẹ̀ ayé alẹ́ mu mẹ́tìlẹ̀ sẹ́mẹ̀ wẹ́ẹ̀sì wọn ọ̀gbìn ọ̀gbọ́n ìgbà kí n lọ sọfún ọkọ gbogbo ẹni tó bẹ ẹni tó mọ àti gbogbo ẹni tó bẹ ẹni lẹ kò sí ẹni kan nínú wọn tó nímọ̀ nípa àtọpamọ àtọlọ lẹ́nu kan bá ti wá sọ kó lè gbọ̀nà kan máa tọpamọ bíi pé àtẹyàn bíi pé àwòrà ò bíi pé kùránì là ń lò bíi pé omi là ń máa lò bíi pé obìnrin tó ti mọkùnrin là ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà yóò wọn lè gbà kọ́dà tó lálùkùrá ni làwọn lò lọ́wọ́ dáàbò kékeré ni orúkọ takò tọ́lọ̀ sọ ó sì kọ́lọ́ ní òpùrọ́ ó pàdé ìṣòro bá àlùsọ́nà lọ́wọ́ torí ẹ̀yìn ó ti jẹ káàkiri náà. béèrè sí béèrè pé ǹjẹ́ ọ̀nà wọn ni ṣẹ̀rí àmú wa tá a fi lè bọ́ lọ́wọ́ aburú àṣẹfà nígbà tí ti mọ̀ pé àṣẹfà ọ̀nà tẹ́ rí yẹn gbogbo ọ̀nà dáàbì sórí ibú ní rọrùn iná ló máa ń san fúnra rẹ̀ àwa là nígbà torí pé agbára rẹ̀ òkú òun ní bá tiwa jẹ́ kó o gbé wa lọ àwa là gbọ́dọ̀ gbà nínú àwọn ọ̀nà tá a mọ̀ gbà náà ní ká bẹ́ lọ ọ̀rọ̀ náà lọ́tà wa lọ́tà ṣe tán ọ̀nà lọ́tà ṣe tán pẹ̀lú ète rẹ̀ tá a bá ti pọ̀ níbẹ̀ lọ ọlọ́wọ́n bò ní fagbára ṣe tán nìka wa àti ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ bá sì máa ṣáàdì ọlọ́run àní nǹkan mìíràn tá a lè fi ṣáàdì àfọlọ́wọ́n bẹ́ẹ̀ ló dà ó náà. حديث النبي محمد صلى الله عليه وسلم ليس إمام البخاري في الجاد تسجى حديث القدسي تنبأ على تدله الله بلدات سويك ما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته قلت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش يبطش بها ولا تسمع ذاتي وما ذاتي واجبي كنت كنت كنت أقوى كوي أنا بأس kò sí nǹkan kan si lè ṣe láti wá ti súnmọ́ èmi ọlọ́run tí mo nífẹ̀ẹ́ sí bí kọ́ máa ṣe tí mo fi pa láti. gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ kókó tó lè ṣe tó fi rọ́lọ̀ súnmọ́ náà ní kọ́ máa ṣe tó lọ́n fi pa láti. ọlọ́run tó sọ pé ẹrú tí ń mójútó ara èèyàn yìí kò ní yé ti súnmọ́ ọlọ́run pẹ̀lú àwọn anáfílà títí tí ń fi nífẹ̀ẹ́ rẹ̀. ọlọ́run bá wá ní fẹ́yìdá àgbàbọ̀ tó ń bá wá ń ṣe nábìlà lẹ́yìn ọ̀rọ̀ yẹn tí mo bá fi di pé mo nífẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ lókè tí mo bá fi di pé mo nífẹ̀ẹ́ rẹ mo ń tún sẹ́mi àhùlẹ́rí yẹ́sùmá ọ̀bẹ bó láti túmọ̀ àbẹ̀ sátúmọ̀ rẹ pé màá di gbọ́rọ̀ rẹ ti fi ń gbọ́rọ̀ màá di ẹyin jù rẹ ti fi ń ríran ni màá di ọwọ́ rẹ ti fi ń di nǹkan mú ni màá di ẹsẹ̀ rẹ ti fi ń rìn ni sọ́lọ́n ó di ìgbọ́rọ̀ rẹ̀ sí ọlọ́run ó di ìríran rẹ̀ sí ọlọ́run ó di ọwọ́ di ẹsẹ̀ rẹ̀ àbí kí ni ìtumọ̀ rẹ̀ àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ni pé máa di ẹni tí ń fi ìgbọ́rọ̀ rẹ̀ mọ̀nà máa di ẹni tí ń fi ìríran rẹ̀ mọ̀nà gbogbo tí ó wúlò fún ọlọ́run àfi ti gbọ́ tó sì máa mú lò gbogbo ẹni tí ó wúlò fún ọlọ́mọ rí fi ẹyin tù tí a wù tó sì máa mú lò màá sì fi ọwọ́ rẹ mọ̀nà tí ó fi jẹ́ sí gbogbo ń tọ́ta náà lọ́mọ fọwọ́ rẹ mú màá fẹsẹ̀ rẹ mọ̀nà gbogbo bíire lọ́mọ fẹsẹ̀ rìn lọ wọ́n lélẹ́yìn ní ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí tukutu táwọn tọ̀rí kọ́ ọmọ tù àwọn hululiyya ahlul hulul wal ittihad àwọn ẹni tí ọsọ lólùpọ̀ ọsọ dídí ọlọ́run bí n tó lùpọ̀ má dídí yẹn pé aláhù aláhù ìtàhàdà bin nasus pé dídí ọlọ́run ó lùpọ̀ má dídí yẹn àwùjọ bìlá ìrẹ́ wọn sọ pé jésù jọlọ tọ́ irú rẹ̀ náà làwọn sọ̀rí kan náà gbà tí wọ́n jọra wọn bàjẹ́ ni kọ́mpìnì kan náà wọ́n ti rọ wọn àti tọ̀ríkọ̀ àti nọ̀sọ̀ràníyà kọ́mpìnì kan náà lọ́ba di lébẹ̀lì kan náà gbogbo rọ́bìṣì yẹn làwọn náà máa sọ ọ́nù tọ̀ríkọ̀ wọ́n ní kíní kan àwọn hululiyya wọ́n ní kíní kan al-ittihadiyya gbígbé ọlọ́ọ̀dẹ jíjẹ́ ọlọ́ọ̀dàpọ̀ máa jíjẹ́ yẹn fẹ́nìkan wọ́n wá dàpọ̀ bí ìgbà tó ṣúgbà kóra sínú omi. tẹlẹ ìjẹba àwọn sọkúsọ yẹn ìtukùtù táwọn tún ni pé ọlọ́run ti tì rẹ ọlọ́run ló kù tó fi máa gbọ́rọ̀ ọlọ́run tẹ yín jù rẹ ọlọ́run máa fi ríran ọlọ́run tọwọ́ rẹ ọlọ́run máa fi mú nǹkan ọlọ́run mẹ́ta tẹlẹ ìjẹba tó jẹ mẹ́ta á ní kí ni bí èrè yẹn náà ní. wọ́n ní tí màmú ọba ti jáde ń jẹ ọdún mọ́ra agbọ́dọ̀ sí náfìlà olùkọ́ bàbá ìmáàmù bá tó dé kátó sí náfìlà ẹ̀gbọ́n <laughs> opposite gan nìyẹn ọ̀dà rúbí ẹsẹ̀ télọ̀ ó ti sí náfìlà kí ìmáàmù tó dé ni tó dà tí ìmáàmù bá ti dé òní sí nǹkan kan wá ti rẹ̀ dúkọ́ ọmọ tẹ́tí gbọ́ kótó bàlọ́ àmọ́ tó wá gbé àsìkò tí wàá dé sí ìmáàmù ti dé kò di ọlọ́nà kó ṣe tahiyatul masjid àwọn tó bá fẹ́ ti náfìlà kan gbọ́ọ́rọ́ tí ò ní í ṣe pẹ̀lú pànàbì lọ́pọ̀ lásẹ̀ rẹ̀ ọkàn fẹ́ tinú rẹ̀ wá ní ó ṣe náfìlà rẹ̀ yẹn. ó dìgbà tí ok ìbéèrè yẹn ni pé tá a bá parí sọ̀látùl jumu'ah tí ìmáàmù ọ̀bá ti jáde nu mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ ṣe náfìlà kò sí lákọọ́lẹ̀ kò sí lákọọ́lẹ̀ fabrication ni so ìmáàmù ọba àjókòó ńlọmọ tó mú jókòó tí òfin tètè lọ wọ́n ṣe náfìlà rẹ rákà mẹ́rin ní mọ́ṣáláṣí sì máa gba lílọ ọjọ́ bó ṣe jẹ́ tọ́ba jẹ́ pé lílo ti fẹ́ lọ sí rákà méjì mẹ́rin tá a sọ náà méjì sálámà wàá tún ṣe méjì wàá sálámà náà. béèrè tó ní béèrè fẹ́ tó béèrè ó ní ti pẹ̀lú àlọ́ wípé báyà wọn lọ síbi àkíkọ̀ kan so ẹni tí wọn kò wọn pẹ nìkan kókó wá bá wọn sọmọ lóko àmọ́ kó àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ dì sí wọn á bá wọn sọmọ lóko òun gẹ́gẹ́ bíi rédíò nàìjíríà ìbúwọ̀n náà lọ sọmọ rẹ lóko wọ́n á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó wà ń bẹ̀ ahlùsúnà ni wọ́n ẹ̀sìn yé wọn. gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ́ńdà rẹ̀ lẹ̀ ẹ̀sán gbogbo ẹ̀sán wà wò àwọn nìkan kan ọ̀dáhùn. wọ́n láwọn obìnrin ni wọ́n ń dáhùn ẹ̀wọ̀n káwọn obìnrin rọrùn mú. wọ́n lọ mú tọrọ kọ́bọ̀ àgbogbo owó tó yẹ kó náà kó fi kó fi dáná oúnjẹ ńlẹ̀ owó tó fún lówó ọbẹ̀ bá ẹ náwó ibi tí ká máa náwó ti wáyé wọn náà lọ́rọ̀ àwọn sàábè tí wọ́n wà lórí ìrìn àjò tí àwọn aráàlú tí wọ́n tọrọ fún ọgbà wọn lálejò ti gbà wọn lálejò sákèké wa gan ẹ baálé àbá wọn àwọn sọ̀rọ̀ àbá wa gba kíní ogójì àmọ́ ibi tó ti rógójì ẹran tí wọ́n gbà mẹ́wàá ó ní wọn á ní àwọn onígbà ànábì lọ́wọ́ á ní kí wọ́n lọ gbà á kí wọ́n sì pín kí wọ́n pín tó náà mọ́ bébí tó wọ́n gbígbà ti bẹ̀rẹ̀ sẹ́wọ̀n pé àwọn sọkúsọ gan náà àwọn onídìí láti ṣe rìsáàjì ọkàn gbádìí ti yẹn rí lọ́wọ́ á ní mo ti rí ìkàdì mú bẹ̀ mo ti rí ìmọ̀ bẹ́ẹ̀ dì mú bẹ̀ tẹ ẹ lọsẹlẹ bẹ́ẹ̀ ni àdìsí ẹfẹsẹ rinlẹ àmọ́ bí wọn ti wá sọ pé wọn lọ bá wọn sọmọ kọ lábàá bẹ́ẹ̀ ni náà tí wọn lọ bá wọn sọmọ ló kọ iná lábàbẹ ni tẹmẹ ìjọ a ẹ ìdá lọ sí mbẹ ẹjẹ wà nǹkan mí sọ máa tara ẹjẹ oúnjẹ kú jẹ má lọ wá sẹkọ ọjọ́ bó ti ṣe jẹ mbẹ ńlá tí ìbá ti pẹ́yìn náà tẹ dilẹ̀ gẹ́gẹ́ dídí kú wájú rẹ̀ lẹ́yìn náà bàbá ọmọ tó ní wọ́n bọ̀ sọmọ ló kọ ọdọ àdúgbò náà mọ́ ti ń ṣe. ìkàlùkò tí ó ṣe jẹ́ gbọ́ àbújá yìí náà ìwọ rí yín tó kò ní ní ń pààlọ́ ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. pé wọ́n sọ gan sọ̀rọ̀ ni. alhamdulilayi ọkọ ni pé ẹ máa wádìí ẹsìn tẹ̀lé bá a máa sin náà dáadáa ẹ má máa gbọ́rọ̀ àwọn sọkúsọ tí wọ́n dá nǹkan kan mọ̀. ẹgbẹ́ lẹ́yìn o wọ́n lóbìnrin kan kú nígbà tó obìnrin yẹn wá kú nígbà tó wá sojọ́ kẹta tó wá máa ṣe yùn àdáda lẹ̀ àkóbá fọ́fọ́ àwọn àfa wa wá. wọn ní ìwọ kọ ọjà tó wà nù ṣọ́ọ̀pù ìyàwó rẹ̀ ọ̀dà sọ́nà mẹ́ta ìdákanu mẹ́tẹ̀ẹ̀ta wàá fi ti sàrà ìdákejì wàá kó fún yàrá bàbá rẹ̀ ìdákẹrin wàá kó fáwọn ọmọ wọn á ní dààmú tó wàá bọ́kọ báyìí ọkọ wọn ò fi <laughs> ẹrù tó wà nù ṣọ́ọ̀pù yìí ẹ wá ní múdà kan fi ṣe sàrà ìdá kan fi ń kó fún ìyá àti bàbá rẹ̀ ìdá kẹta tó ṣẹ́kù fi ń kó fáwọn ọmọ àbí àti àwọn ọlọ́pàá ojú sí ẹkún àti sùúrù subhanallah a ojú ọ̀sẹ̀ tí kò dùn pọ̀ tó bẹ́ẹ̀ láwùjọ wa báyìí náà tí wọ́n dá nǹkan kan ń jẹ́ islam irọ́ burúkú ọkàn lọ fowó ra sọ̀kọ́ gbé sórí oṣù kátó ń pè láwà yìí wọ́n mọ̀ á da tí wọ́n máa da yín síbáṣíbá wọ́n máa da yín síbòsíbò ọlọ́run yọ yín tẹ́ béèrè wàláì tọ́láì ẹ̀wọ́n ti ẹ̀ sira yín tútù lábẹ́ òfin ọlọ́run àkọ́kọ́ kọ́ lọ́ọ́ jọ obìnrin yẹn kọ́nà ọba kó sì gbàbọ̀ rẹ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀ ti ṣe sọ́kọ́ sẹ́láìsì wọ́n ló kú nígbà tí ń rọbí lọ́wọ́ mi ọlọ́run dákun bá wa foríjì ọlọ́run bá wa kẹ́ bá wa gẹ́ tọ́ tẹ́wárí tó tóyàn bá kú bá wọn dọ́pin náà lọ́ba kú ni kò sí kankan nínú dúkìá rẹ̀ lọ́ọ́ fi ṣe sàrà sàrà àbàwọ̀ sàrà àbàwọ̀ èkìtà ló kéré ju ẹ̀gbọ́dọ̀ fi ṣe sàrà pàtó ìsìnkú ẹ̀fẹ́ wọn náà rọrùn. dúkìá rẹ̀ yẹn ẹ wọ àwọn ẹni tó bá mọ̀ nípa òfin ṣẹ̀ríyà ẹnìkan ọba yín pín fáwọn ẹni tó fi sílẹ̀ sáyé. ẹ ló ní bàbá ẹ ló níyà ó sì lọ́kọ ó tún lọ́mọ ah, gbogbo orígun ti pé torí rẹ̀ òfin Ọlọ́run ni pé dúkìá tóbìnrin yẹn fi sílẹ̀ sàárà ò sí mbẹ o kò sì sí pé kíkà fọmọ kúkan fún ìyàwó mbẹ o nítorí wà mbẹ ni pé bàbá rẹ̀ yóò jogún rẹ̀ ìyá rẹ̀ yóò jogún rẹ̀ kíní kejì wọn wọ́n gba ìdákanu mẹ́fà ìdákanu mẹ́fà tó fi sílẹ̀ á fún bàbá ní ìdákanu mẹ́fà tó fi sílẹ̀ á fún ya ní ìdákanu mẹ́fà tó fi sílẹ̀. ọkọ yọ gba ìdáka nínú mẹ́rin gbogbo tó fi sílẹ̀ nígbà tó ti pé ńgbà tóbìnrin yẹn lọ ọ̀fọ̀mọ̀sáyé. ìjọba wa sẹ́kù táwọn ọmọ rẹ̀ àwọn akpè fáwọn ọmọ náà pé obìnrin ọmọ gbàdájú tọkùnrin bá gbà. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين تعوام أيوم تعبق أقول يوم أقبع إلا قلت بني أقبع ولأبويه لكل واحد منهما السدس إن كان له ولد bàbá àtìyá rẹ̀ èkíní kejì wọn ìdákanu mẹ́fà ìdákanu mẹ́fà ni wọ́n gbà lópin ìgbà tó kù tó kú bá fọmọ sílẹ̀ sáyé. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين. ọlọ́run ní يا ìyàwó ìdajì tí wọ́n fi sílẹ̀ sáyé tọkọ ni lópin ìgbà tíyàwó tó kù yàn bá fọmọ sáyé àmọ́ tíyàwó tó kù bá fọmọ sáyé ìdá kan nínú mẹ́rin péré ńlọkọ gbà nínú gbogbo tóbìnrin yẹn fi sáyé ṣùgbọ́n ká tó wá pé dúkìá yẹn bá ti pín in ǹjẹ́ obìnrin yìí wá jẹ nìkan lówó bí gbogbo gbèsè rẹ̀ lẹ́sàn-án náà kódà tí gbèsè rẹ̀ bá lè jẹ gbogbo dúkìá yẹ̀rùn ọ̀jẹ̀rùn nù nítorí òun òní nísìmí nù sàárè lópin ìgbà tẹ́ ẹ̀ bá san gbèsè rẹ̀ àdéhùn wa lórí bẹ́ẹ̀. ǹjẹ́ obìnrin wa sọ̀tọ̀ tẹ́lẹ̀ pé àìbá mà tí kú bá mú mi lọ lágbádá àbúrò ya mi lágbádá àbúrò bàbá mi tí wọn lẹ́tọ̀ọ́ sí fún ọjọ́ kùn mi ẹ bá ń fún wọn ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nù dúkìá mi ǹjọ́ sọ̀tọ̀ tẹ́lẹ̀ rẹ̀ àbótí ẹ̀sọ́ ike nínú dákanu mẹ́ta dúkìá tí mo bá fi sílẹ̀ sáyé ẹ bá ń kọ́ mọ́sálásí ló kọ́ mi kò tó nǹkan kan tọ́jọ bẹ́ẹ̀ ìgbà náà ló tó akàn pé ká pín dúkìá yẹn báyìí bàbá rẹ̀ ọ̀gbàdá kanu mẹ́fà ìyá ọ̀gbàdá kanu mẹ́fà ọkọ ọ̀gbàdá kanu mẹ́rin ètò bá kún kọ́ á kún láàrin àwọn ọmọ rẹ̀ kùnrin àti ọmọbìnrin tá a bá fọ ọmọkùnrin méjì ọmọbìnrin ọgbà ẹ̀yọ̀kan ọ̀jẹ̀ bó so jẹ́ náà. عليكم السلام wọ́n lẹ́yìn tí ti lọ jí fákòókò sọ láti ti tó lásùbà ó ní ẹ máa lọ ṣé àwọn ọ̀dùn ó pé àfikọ́ tẹ̀lé wa rárá lágbájá àsìkò sọ láti tutù nítorí kẹ ẹ lágbára láti máa wá nà lórí pé kò dìde tí yín ni kẹ fẹnu bá wí tó bá dáhùn ń lọ sórí ìwé tó bá dáhùn lọmọ náà. wọ́n ní ìdájọ́ wo ló wà fún àwọn afẹnubátọmọlàkejì jẹ́ lẹ́yìn àwọn akọ ẹ̀gbà tẹ́sítì sọ fún wọn sọ fún wọn sọ fún wọn tán láwọn ò ní jáwọ́ ń bẹ̀. ẹni tí ń sọ fún wọn tí ò bá lágbára láti fọwọ́ bá wọn wí ẹnu lásán náà ló lè fi bá wọn wí kò gbọ́dọ̀ dẹ́kun àfẹnú bá wọn wí títí láéláé àwọn náà tí wọ́n bá fẹ́ kí wọ́n jáwọ́ ń bẹ̀ tí wọ́n bá fẹ́ kí wọ́n jára máa ìpàdé dàlùkì yàrá nítorí pé kò sí nǹkan tẹ́ sọ tó gbé ẹsìn mọ̀ fún àwọn tẹ́ ń sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dáa ẹ̀ ń bínú ẹ kórìíra wọn kí ló dé tẹ̀ wọ́n á ń bùn wọn ládàá sí orí yín dàrú náà tí ìbá ti kórìíra bá dàrú èèyàn tó fẹ́ràn tó kórìíra ọ̀n tó ń kó ládàá rẹ tí ò tó nǹkan kan kó fún ọ dájú pọ̀ gbádùn tó bá jẹ́ pé láàbùdà kò síbú yẹ̀sì ọ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì ni bàbá àti màmá rẹ lọ́yẹ̀kọ́ máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dáa lójúmọ́ sódà tó bá dijọ́ gbé làgbé àmọ́ ó kó ládàá rẹ fún àwọn òfin rọ́nà wà lẹ́nu. àbùrọ̀mọ́ wa tún ti sẹ́sìn ọ̀tá rẹ̀ wọ́n lọ fẹ́rìn ọ̀rọ̀ rẹ̀ ló tún máa sọ ojoojúmọ́ láìda múra sí i. ẹ mọ̀ pé àlìjáná gan-an tẹ̀rí lọ́pọ̀lọpọ̀ gbà mí ara ń tọ́lọ́ fi sànù wa nù táfi rà àlìjáná o. bóyá àwọn ẹsẹ̀ tiwa dá aláǹsẹ̀ ń ga kò tó ń tí ọ tẹ̀wọ̀n ju àìdá wa lọ dípò pé wàá sì sábàbí ká wà lùdánù. bóyá àwọn èèyàn tí ń bẹnu sáàtà kálukú tí wọ́n ń bà á jẹ́ tí wọ́n ń bu tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda àwọn kan ní ó promote ẹ̀ tí ó fi rà lùdánù wọ̀ torí ẹ ló ti jẹ kí tánìkan bá ń sọ̀rọ̀ rẹ lẹ́yìn láì dá tábà sọ fún ọ wọ́n sọ pé tẹ́ẹ̀ bá dẹ́kun máa fi ojú yín rí màláta bì wọ́n lè gbà kí ẹ máa ṣe èso torí gbogbo ntọ́nà owó mọ́ anáàmú káfí wà lẹ́nu tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ ẹni tí ń fẹnu wa rọ́ọ̀fù pa ẹnìkan ẹjọ́ máa fẹnu wa ń sùn ẹ̀yin náà wàá fi kún pé gbogbo ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yín lẹ́yìn láìda yín ọ̀yá àfihàn pàdé dàlùkìyàmù gẹ́gẹ́ bí olùmọ̀wá àgbà Sa'id ibn Musayyab bó ti ṣe sọ ó lẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ mi lẹ́yìn láìda kó múra sí o oníforíjì o jọ́gbìn ẹjẹ bó ti jẹ. wọ́n lẹ́ni tí èèyàn ti mú nǹkan rẹ̀ lẹ́yìn rí nígbà tí èèyàn gbẹ́sẹ̀ Islam yìí. èèyàn tó wá ń pèsè islam yìí èèyàn gbọ́ pé gbogbo nǹkan tí ń bẹ lọ́dún èèyàn èèyàn gbọ́dọ̀ dá padà kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ èèyàn wá tún wá láyà èèyàn lọ bọ́ ń pé wọ́n ti fìgbà kan jí nǹkan rẹ̀ báyìí mo mú nǹkan rẹ̀ báyìí mo ṣe báyìí báyìí báyìí sọ yìí pé gbogbo nǹkan òun tó o bá ti mú rí àbò rí òun forí jàn ṣé gbogbo téèyàn jí èèyàn gbọ́dọ̀ wá mú mi mọ́ o ìrẹ̀ kan náà ni o nítorí pé sẹ́nìkan bá ní ẹ wọ́n sẹ́yìn wọ́n ṣe kínní kan ẹ forí sí mi gbogbo èèyàn bọ́lọ̀ ṣe dá wọn ìgbà àkọ́kọ́ kò ní tinú láti sọ̀kọ̀ forí jọ tínú ẹ bá tún wáyé yóò ti rẹ́kẹ̀ rẹ́ kalẹ̀ kọ́dọ̀ lè tún kó tàkọ́kọ́ jẹ pé tàkọ́kọ́ ń gan-an òun ò forí jọ mọ́ pàdé dàláìrà àlékún sọ eléyìí jẹ bó ti jẹ àlékún kàn tó tò sẹ́yìn ìmáàmù tó wà nílé ṣé tó bá jẹ́ sọ̀rọ̀ àtò lóhùn àwòsàn àbí ìṣá níbi tá a rìnrìn àjò máa ń ṣe ṣé a tò sẹ́yìn lè ni àbí irú ètí lè ṣe ṣe irú ètí ṣe gbọ́dọ̀ kódà tó bá gbéra kẹyọ kan péré lọ́ba gbá lọ́ba bá ò ní fìkan lásán kùn ún mélòó ló fi kùn mẹ́ta bẹ́ẹ̀ làwọn sàhábà máa ń سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك